kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa ìròyìn ajá balẹ̀ látúmú wa sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa láti kàn Yorùbá Broadcasting Network YBN látẹnu Olúwatóbilọ́ba Dáramọ́lá àwọn olùfẹ̀hónú ọ̀kan lówùúrọ̀ kùtù àì lónìí ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ayẹyẹ ọjọ́ òmìnira ọ̀kànlélọ́gọ́ta ni wọ́n ti ya bo afárá Dáńtátá tó wà ní òpópónà ibùdókọ̀ òfurufú nílùú àbújá tí àwọn olùfẹ̀hónúhàn yìí pẹ̀lú àkọlé lónìrànràn tí wọ́n gbé sórí wọn ni wọ́n ń pariwo pé kí ààrẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà alòbọ̀ gbóbọ̀tì muhammadu buhari ó kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tí wọ́n sì ti ń sun táyà láwọn òpópónà yìí bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn ọlọ́pàá tí wọ́n di ìhámọ́ra lónìrànràn ni wọ́n ti tú àwọn olùfẹ̀hónúhàn yìí ká pẹ̀lú afẹ́fẹ́ tàjútàjú. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa láago mẹ́sàn-án alẹ́ òní láti gbọ́ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ nínú àwọn àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ilé wa láti kànnì Yorùbá Broadcasting Network Olúwatóbilọ́ba Dáramọ́lá ló ń jábọ̀ ìròyìn láti kànnì Yorùbá Broadcasting Network ẹ̀ tẹ́tí lẹ́kọ̀ọ́.